mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrè ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà lórí ayélujára tó jẹ́ agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ ìyẹn Blessing CEO ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé wípé oyún òfegè òun lòun ní bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ní Blessing CEO lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí olóyún tó sì ń sọ wípé pé ohun tóun ti ń gbé pamọ́ látọjọ́ tó ti pẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó fi dórí Ìyábọ̀ Òjó pẹ̀lú ń kí ikú oríire ti oyún náà àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ló wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó wá sọ wípé kí àwọn ènìyàn wo bí òun ti ṣe oyún náà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. You know every day I pray for you. Oh, in my heart there's a permanent place for you. That's why my heart today beat like do do bang do. You. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án tọkọtaya òṣèré Yọ̀mí Fábíyì òun ló ti fi fọ́nrán fídíò kan ṣe àpèjúwe bí inú òun àti aya rẹ̀ ti ń dùn nípa ọmọ tuntun tí Olódùmarè fi ta àwọn lọ́rẹ àwọn méjèèjì ló lo ìtàkùn ayélujára wọn láti fi fọ́nrán fídíò kan níbi tí wọ́n ti jọ wà pọ̀ síbẹ̀ tí Yọ̀mí Fábíyì sì kọ sísàlẹ̀ rẹ̀ wípé ẹ wo àwọn bàbá àti màmá ìkókó níbi tí àwọn méjèèjì ti jọ ń jó tí wọ́n sì ń mílẹ̀ ǹgbẹ̀ níbi tí wọ́n rọra jókòó sí nínú èyí tí Yọ̀mí Fẹ́mi Fábíyì pẹ̀lú ti wá sọ wípé lónìí gangan òun ni àwọn yóò kó ọmọ náà jáde tí wọ́n sì pe àwọn ènìyàn láti darapọ̀ pẹ̀lú wọn báwọn ṣàjọyọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òṣèrébìnrin Ṣíbèbí òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé wípé irú ènìyàn rere tí òun lè fi Ibrahim Chata kò tí ì sí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ oore bàǹtàbàǹtà ó ní òṣèrékùnrin ọ̀hún Ibrahim Chata ti ṣe nínú ayé òun débi wípé nígbà tí òun kò jẹ́ nǹkan kan tí àwọn ènìyàn ti ro òun pin Ibrahim Chatta ni Olódùmarè lò láti gbé òun sókè Ibrahim Chatta ló fi fọ́nrán fídíò kan lórí ìtàgé níbi tí ó ti ń sọ nǹkan sí àwọn òṣèré méjì létí tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ǹjẹ́ ẹ mọ ohun tí mò ń sọ fún wọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ń dá sí ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń dá sí ní Síbèbè pẹ̀lú ti wá sórí ìtàkùn ayélujára láti dá sọ́rọ̀ ọ̀hún tó sì kọ ọ̀rọ̀ bántabánta nípa arákùnrin náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré tí gbogbo ènìyàn mọ̀ sí Abíọ́dún Òkè Owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún ń pè ní ọmọbọ̀tí òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gbàdúrà wípé nígbàkigbà tí ìràwọ̀ wa bá bẹ̀rẹ̀ sí ní tàn ẹ̀mí wa kò ní bọ́ èyí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń ṣe àmì sí àdúrà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà adẹ́rìnpòṣónú lórí ayélujára Lizzy J òun ló ti fi ayélujára tirẹ̀ pẹ̀lú sọ nípa ìtakọ̀ngbọ̀n orin wòlíì àgbà kan èyí tó lu orí ayélujára kan tó ń sọ nípa àwọn ọ̀rẹ́ tó súnmọ́ ni ṣùgbọ́n tí wọ́n máa ń ba tẹni jẹ́ tí wọ́n máa lọ ń sọ̀rọ̀ ẹni láìdá káàkiri èyí ló mú kí ìlúmọ̀ọ́ká Lizzie pẹ̀lú ṣe ìtakọ̀ngbọ̀n ọ̀hún tó sì ń kọrin náà bí wọ́n ti ń ṣe é lórí ìtàkùn TikTok. Ah! ó mọ̀ mi ó tún ṣe mí bó ah! ṣe ń ṣe mí ló tún bẹ́ mi dárò lórúkọ jẹ́tù òní jẹ́rìí ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lu ìlú mọ̀ọ́ká olórin nì Davido lọ́gọ̀ ẹnu wípé látàrí bí ó ti mọṣẹ́ rẹ̀ ṣe èyí ló mú kí àwọn iléeṣẹ́ kan ní orílẹ̀-èdè Faransé ránṣẹ́ pé láti tún fún un ní òǹtẹ̀ tó ní ìtumọ̀ léyìí tí wọ́n sọ wípé inú àwọn dùn láti ṣe alábàápàdé rẹ̀ àti láti pè tó sì di ẹni tó wá láti wá rí wọn wọn kò ṣàì fi ìdùnnú wọn hàn nípa fífún ní ẹ̀bùn eléyìí tó lọ́rìn tó sì jẹ́ ti ẹ̀gbà ọrùn ti Diamond èyí tí owó rẹ̀ tó mílíọ̀nù mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún lọ́nà igba ó dín mẹ́rin ìyẹn one hundred and ninety six million èyí tí wọ́n fi ta lọ́rẹ̀ léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára àti àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ń kí i wípé ó kú oríire ó sì kú ọmọ ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká òṣèré Adéníyì Johnson olóòtú fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àkálẹ̀ àti àkọsílẹ̀ kan tó sì tì sórí ìtàkùn ayélujára náà wípé kò sí ohun tó lọ títí láéláé wípé nígbà kan àwọn òṣìṣẹ́ ilé epo t tí wọ́n máa ń tọrọ owó lọ́wọ́ àwọn nígbà tí àwọn bá ra epo tán wá di ẹni tí àwọn ń fowó bẹ́ẹ̀ kí àwọn tó ra epo lè tó wá ń sọ fún àwọn ènìyàn láti kọ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ náà wípé kò sí ìgbà kan tó lọ bí òréré ní gbogbo ibikíbi tí a bá wà ká dájú wípé a tún ọmọlúàbí wa ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrékùnrin Ibrahim Chata ló ti fi ìfẹ́ rẹ̀ sí orin orí ìtàgé kan hàn eléyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ó kọ síbẹ̀ ó sì táàgì ẹni tí ó ní orin ọ̀hún wípé a òun fẹ́ràn fẹ́ràn orin yìí púpọ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntẹ̀ orin ọ̀hún tó sì ti lu orí ayélujára kan nípa orin orí ìtàgé ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ìfà òdì rẹ̀ ọ̀run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbádùn mi yàtọ̀ látàrí ohun tí màá máa bẹ̀rẹ̀ sí ní fún yín láìpẹ́ yìí ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú lórí ayélujára ìyẹn ayọ̀ ajéwọlé tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àgbà òun ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àlàyé eléyìí látàrí bí ó ti fi àwòrán kan èyí tó jẹ́ àkọ̀yìnsí rẹ̀ sórí ìtàkùn ayélujára níbi tó ti di irun tí wọ́n sì ti dá orí rẹ̀ pọ́n ló wá sọ wípé ẹ máa retí ohun kan èyí tó máa yà yín lẹ́nu tí ẹ sì gbádùn dáadáa dáadáa látọ̀dọ̀ wa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń pariwo wòlíì dirun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká olórin fújì ni alhaji wasiu alabi pasuma ti gba orí ayélujára kan bí awuyewuye ti bẹ́ sílẹ̀ láàrin òun àti alámòjútó rẹ̀ ìyẹn máníjà matthew ìdídòwò látàrí ẹ̀sùn wípé ọ̀pọ̀ owó mílíọ̀nù náírà òun ló ti pòórá mọ́ lọ́wọ́ léyìí tó jẹ́ wípé àwọn ò rí owó náà nínú ilé ìfowópamọ́ àti wípé níṣe ni wọ́n kàn ń gba iṣẹ́ tóun lọ ń ṣiṣẹ́ òun ò rówó pé kí olódùmarè má ṣe òun ni àní tó ń ṣiṣẹ́ tí kò ní rówó léyìí tó ti fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí bí ó tilẹ̀ jẹ́ wípé àǹtí ìdídowó ni a gbọ́ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ọ̀rọ̀ ọ̀hún sì ti di ọ̀rọ̀ ẹbí tí wọ́n ń bẹ̀ ẹ́ wípé kó yááfì kó sì dáríjì àmọ́ Pasuma sọ wípé ohun kan ṣoṣo tó lè mú kí òun dáríjì ó ní wípé kó kówó òun sílẹ̀ àjẹ́bẹ̀ ẹ jẹ́ kí òfin ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ di àsìkò tí à